máa pa mí o ìyàwó àsìkò máa pa mí o ìyàwó àsìkò ìrìn gbèrègbèrè tó rìn yìí ò máa tẹ́ mi lọ́rùn o ẹ wo pé kí ló mú orin tí mo múlẹ̀ yìí sìn bẹ́ẹ̀ ni o ìyàwó àsìkò má pa mí gẹ́gẹ́ bí ọmọkùnrin ṣùgbọ́n gẹ́gẹ́ bí obìnrin á ní pé má pa mí ọkọ àsìkò ẹ ìyẹn ti abala ti obìnrin nìyẹn kí ni ohun tí wọ́n fẹ́ sọ̀rọ̀ lé lórí lénìí kí ni àkòrí nǹkan tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí ni pé ṣé ó tọ̀nà kí olólùfẹ́ máa fi ìgbájú àbí ìgbámú àbí ẹ̀ṣẹ́ láti máa fi bá olólùfẹ́ ẹ̀ kejì máa fi báwí nítorí o fẹ́ tọ́ sọ́nà ṣó tọ̀nà kíyàn máa fi bí ìgbájú àbí ìgbámú àbí bí ẹ̀ṣẹ́ òun bí ìjà kó máa fi bá olólùfẹ́ rẹ wí lóòótọ́ gẹ́gẹ́ bí ọmọkùnrin mi ò ní parọ́ ó wọ́pọ̀ láti ọ̀dọ̀ ọkùnrin sí obìnrin àwọn tó lè mú bí ìjà tó lè mú tó lè mú tó lè mú ìpanilára wá tó lè mú bí ìjàmbá wá nínú ìrìn àjò ìbáṣepọ̀ ìfẹ́ ó sì jẹ́ pé wọ́n sì wà lọ́nà ni o wọ́n sì wà lọ́nà ìrìn àjò ṣe ni ó wá fẹ́ bá ẹnìkejì ẹ wí ó wá jọmọ́ bí ẹ̀ṣẹ́ àbí ìgbájú nígbà tí mo wá wò ó gẹ́gẹ́ bí ọmọkùnrin bíi tèmi lóòótọ́ àwọn obìnrin kan wà tó jẹ́ pé wọ́n máa ń múnú bí àwọn ọkùnrin wọ́n máa ń múnú bí wọn sódì. So ìgbà àwọn ìwà kan tiẹ̀ wà tó yẹ kí wọ́n máa ń wù tó jẹ́ pé ó máa mú inú ọkùnrin yẹn ru á wò pé irú kí leléyìí á fẹ́ lè á fẹ́ lè ṣe nǹkan tí ò ṣe ní láyé ẹ̀ ó lè ó lè ó lè wù níwà lẹ́sẹ̀kẹsẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọmọkùnrin gẹ́gẹ́ bí ọmọkùnrin ọkùnrin gbọ́dọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ sùúrù ó gbọ́dọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ sùúrù bẹ́ẹ̀ ni àwọn obìnrin kan wà tó jẹ́ pé kò síṣẹ́ méjì tó fẹ́ ṣe ju pé ọkọ fẹ́ wo bí ó ṣe bó ṣe ní àmúmọ́ra sí báwo ló ṣe lè báwo ló ṣe lè mú wàhálà wọn gbogbo ìṣesí wọn ọkọ̀ máa dédé wù wọn pé kọ́ ṣáà disturb orí èèyàn moment yẹn but tírú nǹkan bẹ́ẹ̀ yẹn bá ti wáyé téèyàn bá ti bára ẹ̀ nírú àsìkò bẹ́ẹ̀ yẹn kò sí nǹkan méjì gẹ́gẹ́ bí ọkùnrin tó máa ṣe tó bá mọ̀ pé ọkàn ò gbé sùúrù tó tó yẹn mú ẹ̀wù kò bọ́ta kúrò nílé lọ gbatẹ́gùn ta tó bá ti wá gbatẹ́gùn ta tán wàá ti rò ó wàá ti rò ọkùnrin àti balẹ̀ ṣùgbọ́n pò sí ń dúró síbẹ̀ ọ̀dẹ̀ mọ́ pé bóyá onínú fùfù ni ẹ́ àbínú ẹ̀ máa ń ru ó wá lọ ń dúró irú nǹkan bẹ́ẹ̀ ó lè mú palára wá ọkùnrin egungun tó wà lára ọkùnrin a lè fi wé tóbìnrin tó ń bi ìjà bẹ́ẹ̀ yẹn bá wáyé ọlọ́run má jẹ́ a rí kò ṣe dáadáa irú obìnrin bẹ́ẹ̀ ó lè bá lọ ìyẹn láti ọ̀dọ̀ ọkùnrin sóbìnrin bẹ́ẹ̀ náà ni ó tún wà láti ọ̀dọ̀ obìnrin náà sọkùnrin bẹ́ẹ̀ ni àwọn ọkùnrin kan wà tó yẹ pé wọn lè ṣaláì máa wùwà wọn gẹ́gẹ́ bí ọmọkùnrin ṣùgbọ́n obìnrin lè má ní àǹfààní láti gbé ẹ̀ṣẹ́ àbí ìgbájú àwọn kan wà ó ṣeé ṣe ọ̀nà ẹni tó ń gẹ́gẹ́ bí ọkùnrin ṣùgbọ́n àwọn kan wà tó jẹ́ pé wọn ò ní sọ̀rọ̀ tó bá ti ṣẹ̀ wọ́n tó bá ti ṣẹ̀ wọ́n bẹ́ẹ̀ yẹn wọ́n á tún dáná tó dáa wọ́n á dá sí wọn lẹ́nu wọ́n á ṣe wọn dáadáa wọ́n á tẹ́ wọn lọ́rùn kódà wọ́n á tún fún wọn massage tó dáa ṣùgbọ́n ibi tó bá ti máa kẹ́sàn-án ẹ̀ báyìí ó lè jẹ́ ohun tó jẹ́ pé ó lè mú ìpalára ayérayé bóyá irú obìnrin tó jẹ́ pé ó ká ọkọ àfẹ́sọ́nà tó ń ṣe ṣìnà àbí nǹkan bẹ́ẹ̀ yẹn ó wá dákẹ́ ó wá wò sùn wọ́wọ́ pé kí ló lè fi alẹ́ omi kaná omi ẹ ti ó dáadáa ó wá lọ dà sí ojú ọmọkùnrin jọ kí ni ṣé irú òbá wo la máa pè bẹ́ẹ̀ ṣé òun bá wípé kó má ṣe ṣe ṣìnà mọ́ pẹ̀lú nǹkan tó ṣe yẹn tó ṣe é ṣe kó mú ẹ̀mí ẹ̀ lọ kò sí irú kò sí ibi tí irú nǹkan bẹ́ẹ̀ ti lè wáyé ṣùgbọ́n tí irú àwọn nǹkan bẹ́ẹ̀ bá ti wáyé àwọn nǹkan tí èèyàn gbọ́dọ̀ ní àkọ́kọ́ òun ni sùúrù wọ́n ní pé sùúrù òun ni ọba ìwà èèyàn gbọ́dọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ sùúrù ilé ọkọ ilé ẹ̀kọ́ ni èèyàn tó dẹ̀ rin àjò bẹ́ẹ̀ yẹn náà ó mọ iṣẹ́ tóun fẹ́ gbà á ti mú ọkàn á ti kó ọkàn ilé pé irú nǹkan báyìí mo fẹ́ lọ dojúkọ kí ni ohun kejì òun náà ní ìfaradà kò sí bó bá ṣe lè le tó kò sí gbogbo bá ṣe lè bó ṣe bá ṣe lè dàrú tó kò sí bínú bá ṣe lè bí ẹ tó ìfaradà yẹn gbọ́dọ̀ wà bẹ́ẹ̀ èèyàn gbọ́dọ̀ ní ìfaradà yẹn ó gbọ́dọ̀ faradà pé eléyìí o máa mu sínú ó lè dùn ẹ́ ó lè sunkún ẹ̀ síta ó gbọ́dọ̀ ní ìfaradà yẹn nú kí wá ní ohun kẹta tó ṣe kókó bẹ́ẹ̀ òun náà ní forítì kò sí bí gbogbo ẹ bá ṣe lè lọ́jú pọ̀ má rò ó pé torí eléyìí o mi ṣe mọ́ wọ́n máa ní pé èṣù tí a ti mọ̀ ti pẹ́ ó sọ ju áńgẹ́lì lọ tá a ṣẹ̀fẹ́ lọ mọ̀ ọ́ lọ́sìn bẹ́ẹ̀ ni èṣù tá a ti mọ̀ ti pẹ́ ó sọ ju áńgẹ́lì tá a fẹ́ lọ mọ̀ ọ́ sìn àwọn mẹ́ta téèyàn lè múlò téèyàn bá bára ẹ̀ ipò báyìí òun náà ni mo ti ní àǹfààní láti sọ̀rọ̀ fún ilé lórí. lẹ́yìn tá a ti gbọ́ ohun mẹ́ta yìí ẹ ṣe àwọn farabalẹ̀ lọ gbọ́ àwọn orin amúlùdùn tó múni lára ya tó máa ń mú orí wa ṣe kiri àmúwalẹ̀ ó wọ̀kù wọ̀nyí tèmi nílé Miliki Express la ṣì wà ẹ má yí